fẹsẹ̀ múlẹ̀ kárí ẹ̀rí rẹ̀ nínú tírà ọlọ́run tàbí náà àdìsá níbi Muhammad sallallahu alayhi wa sallam májẹ̀mú alákọ̀ọ́kọ́ ọ̀nù. májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì fòbóòsó nam yẹni wípé májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì fòbóòsó kìyàmìhì bil mukallaf fàlàyà jùzù ànyẹ́rìmíyà ìnsànà bìlìkó fúri lèmùjáradì zan ẹni tó pè ń kèfèrí ọba nídìí ó sàbáyì ọba tó ń takọ̀sẹ́ lọ́wọ́ ọba lẹ́yìn tí ń pọ̀fọ̀ tí ń júbà àwọn ìyá rẹ̀ àwọn tí wọ́n jorí jòróǹro jọkà jòróǹro ọba tí ó máa pè wọ́n báyìí kí ti pé mùjáradì zan àmọ́ kàn rò pé bóyá mo rò pé bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni o à mo rò pé ń ṣe bẹ́ẹ̀ wà gbọ́n náà láyé nìmínà lẹ́hàkì jẹ́ yàn. yẹ̀ni pé sobó sókè yá mi ìbẹ̀rù mọ̀kànlá fàlàyà jùzù àyẹ̀lmìà ìyìnsá ní ìbẹ̀lẹ̀ kófòrè ìmọ̀jára dìvọ́n. ọ kà má di ibi títí ń ṣẹbọ báyìí. ọba nídìí òòsà tí ń fara gbolẹ̀ fóòsà báyìí. ọba nídìí sàárè níbi tí ti ń yípo sàárè tí ń tàwáfù sàárè tàbí tí ń bẹ òkú tí ń bẹ nínú sàárè pé àmọ́ wá sáànù ìyá máa ti fẹ́ jẹ ọ́pá ìyá náà ni ó jẹ ọ́pá ọba ń di rẹ̀ tí ó máa wí báwọn. kejì gbọ́dọ̀ sọ pé òun náà lọ sọ́nà bẹ nígbà tí a lọ sọ́bẹ̀ nítorí bó ti á gbàna bẹ̀ kọjá yẹlẹsàn mi dálí kan lẹ́wọ̀ kọ́ de ẹ́ yẹn ni pé ọlọ́run ولا تقف ما ليس لك bihi ilm inna sama walbasara walfuada kullu ulaika kana anhu mas'ula ọlọ́ni ntí ò ní mà nípa rẹ̀ má fàn lórí pa rẹ̀ torí ntí ò ní jẹ́ oṣù bẹ́ẹ̀ ni pé inna sama walbasara ìgbọ́ ìyẹn títà fi ń gbọ́ràn walbasara ìríran wa walfuada atọ́kàn gbogbo ẹ̀ pátá kò lóun ànihò mọ̀sọ́lá gbogbo ẹ̀ lọ́wọ́ béèrè ń ta àfẹsẹ̀ lálùkì àmọ́ ṣé ń tọ́ ẹ kó o fi tí rẹ gbọ́ ló fi gbọ́ ṣé ń tọ́ ẹ kó o fojú rẹ wò sí ń lọ fi wò ṣé ń tọ́ ẹ kó o dìládì ọ̀kan ṣe àwọn tó rí tó sì lọ rí àwọn tó gbọ́ tó lọ gbọ́ ọlọ́ni kò lò ó láyé kàkà ní ànihò mọ̀sọ́lá gbogbo ẹ̀ pátá òní wọn ó béèrè rẹ̀ lọ yín lálùkì àmà májàmá ẹlẹ́ẹ̀kejì ni o májàmá alákọ̀ọ́kọ́ ní ń ṣeun àbọ̀rọ̀ tó sọ àbí ní tó gbé jùlẹ̀ tí ò ṣe yóò rẹ̀ tẹ̀rítẹ̀rí nínú ọlọ́run àti súnà níbi wa sallallahu alayhi wa sallam bákan náà ọ̀rọ̀ tó gbólóhùn tó ló wí gbogbo ẹ̀ pátápátá ó ṣe àfimúlẹ̀ rẹ̀ pẹ̀lú màní pé mo rí ti ń ṣe bẹ́ẹ̀ kéṣe pé mo rò pé ó ń ṣe bẹ́ẹ̀ àbí mo dá lábàá àwọn ọmọ jàbàtà zọ́nù ọ̀pọ̀ nù ìṣesí wọn ẹnìkan náà wọn sáájọ máa ń ṣe ètò ìfẹ́ bàbá ọlánrewájú ọlọ́mba ni kẹwọn bá ní foríjì wọn bàbá yẹn kú bí bàbá ṣe kú sani ẹ pè mí sòmù ti lọ ọlọ́run ló ń gbà náà. ọtọlọ náà bí tẹ́ bí kíbla bó ṣe kí wọ́n gbé ni wọ́n á gbẹ nínú àrò báyìí à ẹ gbé sàárè ilé ìdá à ẹ gbé ilé ibi tọkọ jíjí nù ilé náà bí wọ́n ti gbẹ́ ni à ń ṣe mistake mélòó eléyìí tó ṣe ju wa ẹ mẹ́jọ á ṣe mistake sá gbà sí lẹ́nu lẹ́sìn bàbá wọn ní nírọ̀lẹ́ ni bàbá báyìí ni ó ọ̀dà kò nígbà tí agbọ̀rọ̀ lórí àwọn jàbàtà wọn ni ah, sasa brahman ó ti di kẹfẹ́rí tọ́wọ́ fún àti fi ṣòro à ah, kí wọn ló tó síbi tí a ti ní ìtaàsì wa mẹ akẹ́kẹ́ ìwọ̀n tọ́lá sì kúrò mẹ. sèyí ni pé zọ́nà pọ̀ nínú ọ̀rọ̀ ọmọ ẹ̀ ń tábà pé nkẹfẹ́rí ó rí ọ̀ọ́kà mẹ́di iṣẹ́ ń báyìí kò gbọ́dọ̀ jẹ́ wọ́n ní wọ́n sọ gan pàpà kámẹ́sẹ̀ wàá sọ pé mo rò pé wọ́n ní pé ó ń ṣe àà owó tí ń lọ́ǹgì pọ̀ jù sòmájọ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì nù ẹ̀ẹ̀kẹta bulugul hujja ẹ̀ńtò ló báńdì ọ̀sà tó jẹ́ mùsùlùmí o ǹjẹ́ o ti pè é o ti ṣàlàyé fún un tẹ̀rítẹ̀rí ah, bàbá ọmọ ìjọba ń kírun mọ́sálásí ni ah, ẹ̀yin mọ̀mọ́ ń wò ó nídìí ọ̀sà yìí ah, mùsùlùmí ò gbọ́dọ̀ bọ́ sá ẹ̀rí ẹ̀ ni ẹ̀rí ẹ̀ ni ẹ̀rí ẹ̀ ni ẹ̀rí ẹ̀ ni ẹ̀rí ẹ̀ ni so iqamatul hujja lọ ṣe wá sí un o ti mẹ́rin wá fún un tọ́ba tó wá ṣe ìṣẹ̀rọ̀ ìgbà ní òtò di kẹfẹ́rí ṣùgbọ́n nínú rí ọgbà bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ta ni ó gbọ́dọ̀ àjọ nkalẹ̀ man kana min ahli al-ilm. bulugul hujja ẹ̀rí tí ń ṣe tí ọ̀dà tí ó sọ di kẹfẹ́rí òun á mú ẹ̀rí òun á mú tó létí nínú suratul Isra ayé ẹlẹ́ẹ̀karùndínlógójì thirty five ọlọ́ni wàmẹ́kúnnà mu'adibin hatta nabi ata rasula àní jẹ́ nìkankan níyà àjẹntì máa ń rún ìjọ kankan látàrí ẹ̀ṣẹ̀ kan àbó míì táàfin ran òjíṣẹ́ sí wọn tí ó kọ́ tí a ń ṣeun tí wọn bá wá gbọ́ tí wọn bá sori aborí kankan ìgbà náà láti wá fìyà jẹ wọn àyíṣà dédé jẹ́ èèyàn ń yà àfi kí ìlọ́ọ̀kì kò sì kọ́kọ́ síwájú Suratul Isra ayẹlẹ karùndínlógójì nínú sọ́dọ̀tì tọ́ba àyà ọgọ́fà ó ní ẹ̀yọ márùn one fifteen ọlọ́run sọ́ndọ̀ yìí pé wàmẹ̀kánù lọ lèyọ̀dúnlá kọ́ọ́mán báàdà ibẹ̀ àdáhùn hátà yùbáyìnà láhùn má yàtàkùn ìnà lọ́ọ̀bì kò lè ṣe ìnà àlìm. nínú àyà ọlọ́run ló wọn ọlọ́run ẹni tó ń ti ṣe ìdáyà rẹ̀ tó ń ti fi mànà síwájú òǹkóhun ó tún sọ òun ó sì sọ̀rọ̀ ẹni bá ń lò mọ́ o. èyí tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé hatta yubayyina lahum ma yattaqun à ìtẹ́ ń ṣe ìtẹ́ ń kọ́ ń ṣe tẹ́lẹ̀ lọ dáa ìtẹ́ ń ṣe yí ọ̀dà eléyìí ni kẹ́ máa ṣe hatta yubayyina lahum ma yattaqun ìtí wọ́n sọ̀ra fún ìtí wọ́n gbọ́dọ̀ ṣe á ti kọ́ sàlàyé ẹ̀ fún ẹ náà kó tó di pàtì wàá fìyà jẹ wọn torí pé dájúdájú ọlọ́run ọba bi kulli shay'in alim ọba tó ní màǹpa gbogbo nǹkan pátá lọ́lọ́wọ́n bá ń ṣe. láàyè mi nínú sọ́dọ̀tù ànísà àyà àádọ́sàn-án ó dín ẹyọ márùn-ún one sixty five ọlọ́run ní rusulam mubashirin wa mundirin li alla yakuna linnasi hujjatan ala Allah ba'da rusuli wa kana Allah azizan hakima ọlọ́run ní rusulam àwọn òjíṣẹ́ tààràn wọn pọ̀ ló mubashirin wọ́n máa fáwọn kan ní ròdùnú wa munzirin wọ́n máa fáwọn kan wọ́n máa kí àwọn kan nílọ̀ ìntẹ́ǹṣe yìí tẹ́ ẹ̀ bá jáwọ́ ń bẹ̀ tí kú bá fi dé inú iná lẹ́ńbà ń ṣe bí ọlọ́ ọlọ́run láàrin àwọn òjíṣẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n máa fáwọn kan ròdùnú àlùjánnà tí wọ́n máa fi iná ṣe ìlọ́kì fáwọn kan èyí ti rí li alla yakuna lillahi ala nna li alla yakuna linnasi ala Allah hujja káwọn èèyàn má bàa rí ẹ̀rí wé máwọ́ pé à ìrì ọlọ́run ọba ń ròjìṣẹ́ sí àbágbọ́ ọ̀ọ́ à ọba ń ròjìṣẹ́ sí àní àti àní ṣe tó ní àti àwọn òjìṣẹ́ ti wá o àwọn àfáà náà tó ṣe àlàyé sàlàyé sàlàyé kó má bàa sí àròjàre kankan ná fáwọn èèyàn bàádà rúṣọl lẹ́yìn tó náà ọba tó ti rán àwọn òjìṣẹ́ sáyé wàkánà Allahu azizan hakima ọlọ́run ọba ọba alágbára ni ọ̀jọ̀gbọ́n paríparí pátápátá ọgbọ́n lọ́lọ́run ọba ṣe nínú sọ́tò nìsa ayọ̀ one sixty five àádọ́sán ó ní ẹ̀yọ̀ márùn. bàbá inú tẹ́yìnìyà kọ́lọ̀nkọ́ba nìkẹ́ bàbá bàbá ní falaisale ahadin an yukaftiro ahadan minal muslimin wa in akhtaa wa ghalita hatta tuqama alayhi hujja. وتبين له المحجة ومن ثبت إيمانه بيقين لم يزل ذلك عنه بالشك بل لا يزول إلا بعد إقامة الحجة وإزالة الشبهة ببني ليس لأحد قد توسني ككا أمي أني ككا وبا لا تسوقي لك بجا بي kẹfìrí ni ó lè jẹ́ pé mùsùlùmí ni wọ́n ní àpọ̀ a kódà kẹni bá kó sì ṣe kó sì àwọn ẹsẹ̀ kan ṣe náà làámà rí ẹ̀sìn hátà tó kọ́ máa ilẹ̀ tó táàtì mẹ́rin àwọn pé a ń tó ṣe ìwà kẹfìrí ni ẹ̀rí ẹ̀rí yàtọ̀ sílẹ̀ yẹn wọ́túbá yẹn lọ́wọ́ lè màhájà ọ̀nà wo ni ó tún tọ̀ mo tún sálàyé ẹ̀ fún wa man sabata ìmánuhu ẹ̀ ń tá a bá ti lè ráàfin múlẹ̀ pé mọ́ọ́mì ní lélẹ́yìn ẹni tá a bá tẹ̀lé pé mùsùlùmí ìlélẹ́yìn tá a máa máa dájú lam yazal dhalika anhu bi shakki iyèméjì lásán kò gbèrú ẹni bẹ́ẹ̀ kúrò nínú ẹ̀sìn àfi kárí ẹ̀rí tààrà bal la yazulu illa ba'da iqamatil hujja àfi káwọ́kọ́ mẹ́rin káfẹ́rí gbogbo tí ń ru lójú tó dàrú máa lójú nínú àlàámà rí ẹ̀sìn gbogbo ìrújú àbámu kúrò sùn bí ọba wa gbọ́ tọ́yì májàmú ẹlẹ́ẹ̀kẹta ni o ṣòro takfir májàmú ẹlẹ́ẹ̀kẹrin ìntìfáwò máa wá nírìn takfir fi hàkì àwọn tí èjé ká ni ó tún lè gbà mọ́ ká sọ pé ní báyìí kèfèrí ni ká má rí nǹkan tábà tí ilé rí ọ̀gbọ̀dọ̀ tó pè ń kèfèrí ìntìfáwò ìntìfáwò máa wá nírìn takfir àwọn tó lè kọ ká pèèyàn ní kèfèrí bí à ń tó ṣe bí à ti ṣe ní bóyá ìmọ̀kan ló fà á tí ṣe bẹ́ẹ̀ bóyá wọ́n jẹ́ nípa ni ìyá àtẹ̀bọ̀ ọ̀bà àtẹ̀bọ̀ á pọ̀ ó kìí ṣeré pàà pàà bọ́ọ̀ bá ti forí kalẹ̀ fún sọ̀rọ̀ àgbẹ̀mí rẹ̀ ní ìsìn ah ó ti yá ó ti yá ó ti yá ó ti yá wọ́n kàn wàá rí bẹ́ẹ̀ wá ní ah kèfèrí ni ó forí balẹ̀ fún sà ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ sọ yẹn ni pé ìntìfáwù mọ̀ wá ní takfir àwọn tó lè kọ ká tún pé èèyàn ní kèfèrí àfi ká má rí o bàbá ti lè rí i àtúngbọ́dọ̀ pé ní kèfèrí. ìtọ́kadì ńlẹ̀ al-ilmu fala budda an yakuna aliman bi mukhalafati allati wajaba min khilaliha itlaq hukm al-kufr alayhi. ọ̀n láti mọ ìmàmà dájú yẹn ni pé rẹ̀ tó pè yàn ní kèfèrí rẹ̀ tó hàn sátifíkẹ́ẹ̀tì fún yàn tó pè lọ́mọ náà láàbùdá yakuna aliman bi mukhalafati òun láti mọ ohun tó ṣe gangan tó fi di pé látàrí bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí má lójú ogbé ìdájọ́ pé kèfèrí ni lójú ogbélé lórí ìmọ̀ òun láti mọ̀ àwọn jàbàtà wọ́n ní wọ́n pé pọ̀ ní ọ̀rọ̀ wọn wọ́n ní ṣéwù fúlàní wọ́n ń tẹ̀ wọ́n ní ń tẹ̀ tí bá ń bá wọn tí bá ń kí àwọn àgbàlagbà fàbítàlì wà káfíìr àà torí pọ́tẹ̀lẹ̀ ó ti di kèfèrí kọ́lá subhanahu wa ta'ala ẹ̀rí ẹ̀rí o ọlọ́run ni wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira eléyìí arinu sọ́látù nìsa àyà ọgọ́fà ó ní ẹ̀yọ̀ márùn one fifteen wa man yushaqiqi ar-rasul ẹni tí bá ń yapa òjíṣẹ́ ọlọ́run mìbáàdì máa tabayyana lahu al-huda lẹ́yìn ìgbà tí ọ̀nà àmà òdodo ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn tó ti fojú hàn síta ọlọ́run bí ọmọ ṣe tiẹ̀ òun náà máa ṣe tòun yànnàbì máa sin lọ́run òun máa sin ìsàntò òun ọlọ́run ní àádáadáa ntọ́sàlẹ́sà láti máa jọ́sìn fún un àádáadáa. wọ̀yẹ̀tẹ́mi ghayra sabili mu'minin ojú ọ̀nà òdodo táwọn mùmínì ń tọ̀ òun ọ̀tẹ́lẹ́ ọ̀nà tó yàtọ̀ sí ìlòhùn tọ̀ níwálé ìmọ̀ àtàwálà òòsà tó lóhùn ọ́ máa ṣeun ọlọ́run ní àádáadáa òòsà náà ni ọ́ máa ni ọ́ tì lẹ́yìn tọ́ba jẹ́ ògbìn àlùkìyàmà